الله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحابته أجمعين وجميع المسلمين والمسلمات إلى أن تكون الساعة أما بعد أيها الإخوة السلام عليكم ورحمة الله وبركاته نعم فلوكم اليوم أعطنا تسوانين وتسويتي يا باب الله سورة سورة إليك الفاتحة nínú Al-Qur'an al-Karim a ti bẹ̀rẹ̀ lónìí òun náà ni àyà ẹlẹ́ẹ̀kejì dín ní àádọ́rin àyà 70 pẹ̀lú أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا وإذا رأيت الذين يخوضون في آياتنا فأعرض عنهم أب الطاي الطاي يعود في أديس غيري وإما ينسينك شيطان فلا تقعد بعد الذكر مع القوم الظالمين وما على الذين يتقون من حسابهم من عصابهم من شيء ولكن ذكر لعلهم يتقون ودار الذين اتخذوا دينهم لعبا ولعوا وقرتهم الآيات الدنيا وذكر ربي وذكر به أن تبصلون أن تبسل نفس بما كسبت ليس لها من دون الله ولي ولا شفع وإن تعدل كل أدل لا يهاخذ منها أولئك الذين أبسلوا بما كسبوا لهم شراب من أميم وعذاب أليم بما كانوا يكفرون قل أن ندعو من دون الله ما لا ينفعنا ما لا ينفعنا ولا يضرعنا ونرد على أنقابنا بعد إذ آدانا الله كالذي استعوته الشياطين كالذي استعوته الشياطين في الأرض خيرا له أصحاب يدعونه أصحاب يدعونه إلا لهدتنا قل إن وأمرنا لنسلم لرب العالمين وأن أقيموا الصلاة واتقوه وهو الذي إليه تحشرون وهو الذي خلق السماوات والأرض بالحق ويوم يقول قم فيقول قولهم الحق ولهم الملك يوم ينفع في سور علم الغيب وشهد وهو الحكيم الخبير وإذ قال إبراهيم لأبي أسرأت تتخذوا أصنام عليا إني أراك وقومك في الضلال مبين وكذلك نري إبراهيم ملكوت السماوات والأرض وليكون من الموقنين فلما جان عليه الليل رأى كوكبا قال أدى ربي فلما فال قال لا أحب لآفلين فلما جن عليه ليل فلما رأى القمر برصد قال أدى ربي فلما انفل قال لئن لم ياتني ربي لأكونن من القوم الضالين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أبرئ tafsiri tòní pẹ̀lú wíwá ìṣọ́ lọ́sọ́dọ̀ ọlọ́run kó dáàbòbò wá kó ṣọ́ wa kí a ṣe ìtọ́nù kó má ráyè láàrin wa ọlọ́mọjì ráyè a bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́run ọba tí ń jẹ́ ọlọ́run ọba àjọ kí ayé àṣà kí aláyọ̀ àwọn àyà tí a fẹ́ mẹ́ kàáyí nínú Suratul An'am ó jẹ́ ààyà tí àwọn mùmìnì láti ṣàkíyèsí ẹ̀ àwọn ẹ̀kọ́ tí ń bẹ ń ká máa mú wọn lò ní gbogbo ìgbà torí pé lónìí àwọn tọ́lọ́run fẹ́ ṣàlàyé fún wa èyí ọ̀pọ̀lọpọ̀ má nítorí irú àwùjọ tá wà àtàyè tá bára wa ó fẹ́ pè wá sákìíyèsí pípé Allah ti dára wa mọ̀ ní mùmíní ká sì mọ̀ wípé a yàtọ̀ sáwọn tó kú Allah ní a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir وإذا رأيت الذين يخوضون وإذا رأيت الذين يعودون في آياتنا Allah ní ìdárọ̀ àìta ìrẹ́ ànábì Muhammad sallallahu alaihi wasallam kìtọ́bù ẹ ọ̀rọ̀ tí wọ́n fẹ́ sọ ń bí àdá ojú rẹ̀ kọ ànábì sallallahu alaihi wasallam àmọ́ ìdájọ́ ẹ̀ gbogbo àwa mùsùlùmí ló bá rí o láwọn àfọ́ ní tafsir nínú ulumul Qur'an wọ́n ní al-ibratu bi umumil al-ibratu bi umumil hukmi la al-ibratu bi umumi lafs la bi khususi sabab lọ́dọ̀ àwọn ẹlẹ́kọ̀ọ́ nínú ulumul Qur'an al-ibratu bi umumi lafzi la bi khususi sababi táyà Kùránì bá dojúkọ ẹnìkan tí ń bá sọ̀rọ̀ ìdájọ́ rẹ̀ ti dé orí gbogbo mùmí ní kìí ṣe pé ẹni nìkan náà nìdájọ́ yẹn ó wà lérí ẹ̀ ìlàbìdẹ̀lẹ̀ ilé àti tàbárẹ̀rì tó sọ pé nìkan ló wà fún torí náà ọlọ́run ọba ìdárọ̀ àyíntà anábìlọ́lọ́run bá wí ṣùgbọ́n gbogbo wa yẹn mú ọlọ́wà ní ìdárọ̀ àìta ìrẹ́ ànábì tó bá rí alẹ́dínà yà òkúrò na fi ayá ti na àwọn èèyàn fi ayá ti na nípa àwọn àmì ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run kùrán ọ̀rọ̀ ọlọ́run yàhúdúnà tí wọ́n ń sọ nípa ẹ̀ tí wọ́n ń sọ ìsọkúsọ nípa ẹ̀ yàhúdù bí máa náà kí wọ́n kó sínú ẹ̀ ṣùgbọ́n tó túmọ̀ sí bí ní pé tí wọ́n ń sọ̀sọkúsọ nípa ọ̀rọ̀ ọlọ́run fàárídà ni ó ọlọ́run ní irú àwọn ẹni bẹ́ẹ̀ yá tètè ṣẹ́rí kúrò lọ́dọ̀ wọn fi hadithin gọ́ yìí títí tí wọ́n tún fi bẹ̀rẹ̀ sí tí wọ́n fi kó sínú ọ̀rọ̀ míì tí wọ́n fi ọ̀rọ̀ tọ́lọ́run tí wọ́n ń sọ̀sọ́kúsọ pa ẹ̀ tí wọ́n fi fílẹ̀ kí ni sọkúsọ tí wọ́n sọ pa ọ̀rọ̀ ọlọ́run òun náà ni atakdib bí kí wọ́n máa pè ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ pé kò rí bẹ́ẹ̀ nínú rẹ̀ ni kí wọ́n máa ṣe iyèméjì nípa ọ̀rọ̀ ọlọ́run nínú ẹ̀ náà ni al-istihza' kí wọ́n máa fi ọ̀rọ̀ ọlọ́run ọba kí wọ́n máa fi ṣe yẹ̀yẹ́ ta bá ti rí àwọn èèyàn tí wọ́n ń ṣe báyìí wọ́n pe ọ̀rọ̀ ọlọ́run nírọ́ níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ pé kò rí bẹ́ẹ̀ àbí wọ́n ń ṣe ọlọ́run ní fàárí dánú ṣẹ́rí kò lọ́dọ̀ wọn gbà náà títí tí wọ́n fi kó sínú ọ̀rọ̀ míì náà wà ní mẹ́rin sí ẹ̀nàkà ṣàìtọ́ ọdún fàdà tàkẹ̀wọ̀ tó ń bẹ̀ kan. Ẹ̀hẹ́ ìdádúró ń bẹ̀. Àwọn máa ń ṣẹlẹ̀ ńgbà míì. Táwọn èèyàn máa ń sọsọ́kúsọ nípa ọ̀rọ̀ Ọlọ́run, èèyàn sì jókòó tì wọ́n. Kìí wá ṣe wípé bóyá ó wùyàn bẹ́ẹ̀, èṣù ló gbà wá lágbé táà fi rántí. Ọlọ́wá níta bá ti rú ẹ̀ bá ti wá ṣẹlẹ̀ sí wa. Fàlátà ẹ̀hùdù bàdà dìkìrọ̀. Fàlátà kùrùd bàdà dìkìrọ̀. Lẹ́yìn tá a ti rántí látà kùrùd, má ṣe jókòó pẹ̀lú wọn má. O rántí nígbà tí wọ́n bẹ̀rẹ̀, ó ń bẹ pẹ̀lú wọn wọ́n ń sọ, èṣùgbà ọlágbè. Ṣùgbọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ tó rántí yẹn látà kùrùd bàdà dìkìrọ̀ mọ́jì ó kó tí wọ́n má nígbà tó ti rántí máàlẹ́kọ́ omi zọ́ọ̀lìmín mọ́jì ó kó tí àwọn ẹlẹ́ṣẹ̀ mọ́jì ó kó tí àwọn ọ̀ṣẹ́bọ ayayi ọlọ́run bá alékẹ́ ọlá kọ́ wa mùsùlùmí lẹ́kọ̀ọ́ tó pọ̀ àkọ́kọ́ ń bẹ ni pé yóò máa bẹ lórílẹ̀ àwọn tí ó máa sọ̀sọkúsọ nípa ọ̀rọ̀ ọlọ́run àwọn tí ó mọ̀ pẹ̀rọ ọlọ́run nírọ́ àwọn tí ó mọ̀ ṣe méjì nípa ń tọ́lọ́run sọ àtàwọn tí ó mọ̀ fọ̀rọ̀ ọlọ́run ṣe yẹ̀yẹ́ àyà ìfìlẹ̀ fún wa pé wọ́n ń bẹ torí pé tí wọ́n bá ní sí ọlọ́run ní sọ fún ànẹ́bí pé ìdárọ̀ àìtàlẹ̀dínà yà fún tòun fi ayátìna ibi tọ́kàn wá lọ ni pé kí lọ́lọ́n ní ká ṣe bàbá ti rírú ẹ̀ ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì ní pé ọlọ́n tàbá ti wá rí wọn fàárí dání ó ká ṣẹ́rí kúò lọ́dọ̀ wọn ká má jókòó tì a gbọ́dọ̀ jókòó tì wọ́n rárá a kò mẹ́ títí tí wọ́n fi ma sọ̀rọ̀ ní ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹta ó ní pé a máa ṣe é ṣe nígbà míì ààyè tọ́lọ́ ní kéèyàn ó mọ́ dé kéèyàn ó wà ń bẹ̀ lẹ́ni tí kìí ṣe pó mọ̀ mọ̀ ṣe bẹ́ẹ̀ òun náà ni pé ó gbàgbé ọlọ́wà ní béèyàn bá rántí ìntọ́lọ̀ ní ká ṣe yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ ká ṣe irú ẹ̀ náà ni bàbá ń jẹun tàbá fẹ́ jẹun ànábì ní ká dákọ̀ ọlọ́run samila wakul biyaminika wakul mimayalika bó bá fẹ́ jẹun dárúkọ ọlọ́run ṣe bísmìlá àmọ́ kò sí rahmani rahim ń bẹ̀ o bẹ́ẹ̀ bá fẹ́ jẹun kìí ṣe bísmìlá rahmani rahim lèyàn ó wé o bísmìlá ì ń tákàn sọ nìyẹn bísmìlá anábì ní bẹ́yàn bá wá gbàgbé tí ò rántí sọ tí ń bá jẹun lọ tó bá ti rántí gbólóhùn yẹn yóò sọ padà yóò wá fi àwọ́láhù wà áhírọ̀hù yóò fi parí ẹ̀ ìyẹn ni pé pẹ̀lú orúkọ ọlọ́run ọba ní gbogbo oúnjẹ yìí ní àkọ́kọ́ ẹ̀ àti níkẹyẹ anábì ní àṣẹ ìtàn yóò pọ̀ oúnjẹ yìí tó ti bá wa jẹ yóò pọ̀ lẹ̀ ṣàpé fili amuwal wal aulad gbogbo tí ń jẹ́ dúkìá ọmọ oríṣiríṣi ọlọ́run ní kéṣù mọ́ bá kópa bàbá ń jẹun náà bá wà jẹun olànàbì níbo jẹ wọn bá bọ́ọ̀lẹ̀ kámú ibi tó bá jẹ́ ìdọ̀tí èyí tó mọ́ kámọ́ jésù orí ìní wọ́n fi ní bàbá fẹ́ jẹun ibi tó bá mọ́ ní ká ti máa jẹun tó bá bọ́ọ̀lẹ̀ ká lè mú jẹ tó bá sì bọ́ọ̀lẹ̀ ibi tí ò dá yẹn láàgé kúò ìrẹsì dálẹ̀ ààrẹ torí ẹ ètò ti yẹ́pẹ̀ àfilẹ̀ wọn tí wà bẹ̀rẹ̀ oúnjẹ arákùnrin kan wá fẹ́ tọwọ́ bà anábì wá gba ọwọ́ mú anábì ní èṣù fẹ́ gba ibi ọwọ́ rẹ̀ yẹn wọ oúnjẹ yẹn ilé òfìfà táà mùsùlùmí bá fẹ́ jẹun àtẹ́tí èṣe mùsùlùmí ká mọ́ sọ fẹ́ pọ́n légbé kó kọ́kọ́ jẹun àwa ni ká ṣáájú ẹ̀ tọwọ́ bọ oúnjẹ pẹ̀lú gbólóhùn bismillah kí èṣù má bàa gba ọmọ níka ti ẹ̀yẹ wọ inú oúnjẹ toróhùn ní sọ pé bismillah ètò ṣe tó dájú ní kó lè àgbélébú afọ́ọ̀kan àtàrí ìgbáyà ọ̀tún àti tòsì orúkọ bàbá ọmọ àtẹ̀mí mímọ́ ní sọ tí a gbéṣù ní sí tẹ̀lé kí òkiri so àwọn tètè ṣe bísmìlá àtọwọ́ bọ oúnjẹ yẹn ṣáájú ẹ̀ kí èṣù mọ́ bà kú bẹ́ẹ̀ so téèyàn bá ti gbàgbé lẹ́sẹ̀kẹsẹ̀ téèyàn bá rántí ìtọ́lọ̀ ní ká ṣe yẹn á ṣe é ìdí ni tí ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam tó fi sọ wípé ọlọ́run ọba alékè ọlá ó ṣàmójú kúrò fún àwọn ìjọ ohun lórí nǹkan mẹ́ta alákọ̀ọ́kọ́ tí ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam tó sọ òun náà ni alẹ́kọ́tọ̀ anábì ní rúfí àárín umẹ̀tì lẹ́kọ́tọ̀ a ti gbé gègé sókè ní kọ́ẹ̀ṣẹ̀ àbọ́lọ̀ ń sàmójú kúrò báwọn ẹjọ́ mi lórí alẹ́kọ́tọ̀ àṣìṣe wọ́n ni siyan ẹlẹ́ẹ̀kejì ni gbàgbé wà mẹ́sùtùkìríhù àríhì àti tàjẹwà nípa ṣe so tí èyàn gbàgbé nígbàtà jókòó tí wọ́n yẹn tí wọ́n sọ̀sọ̀kúsọ ń pa ọ̀rọ̀ ọlọ́ a ní jẹ́ lẹ́ṣẹ̀ tàbí wọn ò ní kwẹ̀ṣẹ̀ fún wa ṣùgbọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ ta rántí ta tó wá jókòó tí wọ́n ìgbàyẹn la jẹ́ lẹ́ṣẹ̀ tàbá وَإِمَّا يُنْيَنَّكَ شَيْطَانٌ فَلَا تَقْعُدْ بَعْدَ مع القوم الظالمين إليه تبعوا إنه القرآن nínú Súrọ́tù Nìsá àyà 140 mbẹ̀ ọlọ́run bá àníkẹ́ ọlábáwà sọ irú ọ̀rọ̀ yìí Nìsá súra ẹlẹ́ẹ̀kẹrin súra 4 aya 140 ọlọ́run ní wàkọ́ ní nazala alaykum filikitabi anna idha sami'tum ayati llahi yukfaru biha wa yustahza'u biha وقد نزل عليكم في الكتاب أن إذا سمعتم آيات الله يكفر بها ويستهزأ بها فلا تقعد معه حتى يخوض في حديث غيره إنكم إذا مثل مثله إذا لا جامع المنافقين والكافرين في جهنم جامعيا. Ọlọ́run ní nínú Súra 4, Aya 140 súra ẹlẹ́ẹ̀kẹrin àyà ogójì nínú Qur'an ọlọ́run ní wàkọ́dí ní zala aleikum filikita a ti sọ fún yín a sọ kalẹ̀ fún inú tíra ìhun náà ní al-Qur'an Àríkítà tó máa yà Aya ọlọ́run ọba oná ni aya Kùránì. Yúkọrù bí a. Àwọn èèyàn pè ní rọ. Wáyé sáza òbí a. Àbí wọ́n ti ẹ̀ fi ń ṣe yẹ̀yẹ́ ni wọ́n fi ń ṣàwẹ́wà. Fàlátàkì òdú máa ń ẹ gbọ́dọ̀ jókòó pẹ̀lú wọn tí wọ́n bá ṣẹ́rí kò nù tí wọ́n ń ṣe tí wọ́n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ míì ìgbà náà lẹ́tọ́ lè jókòó tí wọ́n bẹ́ẹ̀ bá lọ jókòó tí wọ́n ẹ̀yin àti wọn ẹ ti dọ́gba nígbà náà kankan náà ní ọlọ́run ní àti gbogbo mùnáfìkì àti gbogbo kèfèrí lòun ó kójọ fi ìyá Sinu náà jahannama lápapọ̀ ẹwù Ewu àfà ya afa. àkàlẹ̀ ẹ̀kan ẹwù tọ́lọ̀ Ewu sọ ń bí ẹwà wò gbésí ayé àwa mùsùlùmí lónìí ọ̀pọ̀lọpọ̀ wa níbi ta ti ń ṣiṣẹ́ àwọn èèyàn ó máa sọ̀rọ̀ ọlọ́run wọ́n máa pè é nírọ́ àwọn èèyàn ma sọ̀rọ̀ ọlọ́run ó ma ṣe méjì ń pa ẹ̀ àwọn èèyàn ma fọ̀rọ̀ ọlọ́run ṣe ẹ̀yẹ á sì jókòó tì wọ́n à ní kó ń bẹ́ẹ̀ níbi ta ti ń najú ta ti ń ṣe najú bóyá ajókòó à ń gbatẹ́gùn àbá ń gbafẹ́ bóyá nídi ayò ayò ọlọ́pọ́n bóyá ayò ọlọ́pọ́n náà ní ayò ọlọ́pọ́n àbí ayò alátẹ drafti àbí ludo àbí káàdì títa àbí tébù tẹnísì àbí chess àbí ó sàpọ̀ mẹ́rin nínú àwọn nǹkan táwọn èèyàn bí ń nájú ó pọ̀ gan ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ọlọ́run làwọn èèyàn ma fi ń ayẹlẹ́ta ní súlé ìtajà fún wa anábí ọlọ́run kan sì ní Suleiman e òpè ní ń pè bá wọn anábí ọlọ́run sì ní Suleiman ẹlòmí ò ti ẹ̀dá kọ Muhammadu gánbẹ̀ kìí ṣó ẹniyẹn ni ẹ o wọ́n wà á mọ̀ọ́mọ̀ mú kọ anábí ọlọ́run kan wọ́n sọ bẹ́ẹ̀ àtún àbọ̀ àbá nìkan sún ní àbá ń pè ní ń pè ní ó jí ń pè lọ́wọ́ ní wọ̀láì àwọn ọ̀rọ̀ wọ̀nyí àwọn ọ̀rọ̀ tó lágbára torí pé ọ̀rọ̀ ni wọ́n fi ń ṣe ìtumọ̀ ni pé ìfọ̀rọ̀ ọlọ́run ṣe yẹ̀yẹ́ gbèyàn kúrò nínú Islam torí pé àyà yìí ọlọ́run sọ wípé àwọn mùnáfíkí àti kèfèrí owó kó wọn sínú náà já ànámà ó sì kìlọ̀ pé tí wọ́n bá fi ọ̀rọ̀ ọlọ́run ṣe ẹ̀yẹ àbí wọ́n pè nírọ̀ àbí wọ́n ṣe méjì lórí ẹ̀kápò mẹ́ ìtumọ̀ rẹ̀ ipá àwọn tí wọ́n ṣe bẹ́yẹn nínú kí wọ́n jẹ́ mùnáfíkí àbí kí wọ́n jẹ́ kèfèrí hadal maana ẹlòmí ò ní èwo ní kí nígbà tó mọ̀ tẹ ọmọ ọlọ́run pa èwo ní wàhálà ọlọ́run sí lóhun òbí ma agaga ẹtí máa lọ ilé ẹmú ayàkùnrin ni wọ́n mọ́ fi dárin mo ti gbọ́ létí mi rí iná àti iná nílé ẹmú dáadáa ẹlùmí ó sì jókòó bẹ́ẹ̀ àbí wọ́n bá lọ pàtí àti gbogbo àwọn àyè bẹ́ẹ̀ àbí àwọn àbá jẹ́ student oríṣiríṣi nǹkan làwọn èèyàn máa sọ bí gan rẹ̀ lẹ́hàá kí a máa sọ pé òfin tó mẹ́lẹ̀ àlúmẹ́ ilégún bí kí ọlá àfáà kí ọlá àfáà jóná ẹ̀mẹ́rẹ̀ irúgbọ̀n àtàwọn oríṣiríṣi nǹkan báwọn ẹ̀ ìyẹn tí wọ́n bẹ́ẹ̀ náà tún wá ní láàrin àwa mùsùlùmí náà tó já àfáà eléyìí a ṣẹlẹ̀ níbi wáàsí táwọn èèyàn sì máa rẹ́rìn torí pé ọlọ́run ó ní ìtumọ̀ tàbá lọ fún nítumọ̀ míì tí è ṣe tọ́lọ̀wọ́ bá sọ àti wà nú àwọn èèyàn tí ń pe ọ̀rọ̀ ọlọ́run nírọ́ nìyẹn bí kéèyàn ma sọ pé iná àwálà bẹ́ẹ̀ tí wúdí alìnẹ́ẹ̀sì lálà ti bí bákà kéèyàn ma sọ pé pàkátà ọlọ́run dákọ pàkátà lọ́rin inú kùrán lọ máyà irú ẹni yẹn àbíkẹ́ni kan máa sọ pé iléṣà ó wà ní kùrán àwọn ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ tó yàn máa sọ o tí ẹ báyìí pé èyàn kàn ń sàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn báyìí kìí sọ̀rọ̀ tó yàn máa sọ rárá o pé kí ẹ máa sọ irú ha sí àpá àwọn kan máa kà ní èmi pé èmi ọlọ́run àwọn ọ̀rọ̀ jáde àti báwọn yìí àtàwọn míì bẹ́ẹ̀ wàábì lànà wàábì bára wàábì kan tí ó fẹ́ gbó lọ́wọ́ ẹ̀ wàábì lànà wàábì lóní àwọn ọ̀rọ̀ báwọn ẹ̀ tí ẹ bá ṣerú àwọn àlàyé báyìí kò gbọdọ̀ jáde lẹ́nu mùsùlùmí o àtàwọn àyà kùránì lóríṣiríṣiríṣiríṣi táwọn èèyàn máa ń sọ sọfúsọ tí ẹ bá ń gbọ́ wà sí mi àwọn èèyàn tó wá máa ni kaidahum alam yaj'al kaidahum fi tadlil ọlọ́run ní ète àwọn kèfèrí páwọn òwò kàábà fi tadlili ète wọn ní sọ́lọ́run ò ti sọ́ di in tí ò ní ṣeéṣe fún wọn ní tadlil wọ́n dẹni yẹpẹrẹ wọ́n dẹni yẹyẹ kẹ́nìkan ní gbogbo àdúrà tó ń ṣe láti ẹ̀dá kẹ̀ẹ̀dáhùn náà èèyàn ò gbọ́dọ̀ rẹ́rìn tó bá sọ agbọ́dọ̀ kó mẹ́ ayé abasa wàtàwálà àbáṣà nàìjíríà lẹ́nà sọ àtàwọn orùn kan báwọn yẹn ẹ̀sì rí púpọ̀ ẹ̀ẹ́tẹ̀ bá máa gbá wọn wá sí lọ́dọ̀ àwọn àfá ààrẹ máa ayà ọlọ́wọ́n ọba wọ́n sì yí sí nǹkan míì àbọ́rọ̀ ànábì ọlọ́run ní bèèyàn bá jókòó síbẹ̀ lásìkò tí wọ́n sọ يُكْفَرُ بِهَا وَيُسْتَهْزَأُ بِهَا فَلَا تَقْعُدْ مَعَهُمْ حَتَّى يَخُوضُوا فِي حَدِيثٍ غَيْرِهِ إِنَّكُمْ إِذًا مِثْلُهُمْ إن الله جامع المنافقين والكافرين في جهنم جميعا àfá ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tó agbára ni nígbà yá ànábì sallallahu alaihi wa sallam àwọn mùnáfìkì lójú ogun àwọn kùrọ̀ torípé láyé ànábì àwọn kan wà bó ṣe wà lónìí náà àwọn specialist nípa kùránì kíkà àwọn sàábẹ́tẹ̀ ń wò yẹn mọ kùránì kàjúra wọn lọ kódà ànábì dákọ àwọn tákọ kùránì lọ́dọ̀ wọn ànábì inú ọ̀rọ̀ rẹ̀ tó sọ sallallahu alaihi wasallam ó bó ṣe sọ̀kalẹ̀ gan-an kó lọ mọ́ ká bí àbúlá ìbúnà masílì ṣe ń ká ọ̀rọ̀ yẹn tá gbọ́yẹ́ bẹ̀ ni pé ẹni yí ànábì ń jẹ́rìí pé ó mọ̀ ọ́n ká ní tó bá kà sí lẹ́nu ó bá mú nínú àdítì ní ànábì ní ẹkọ́ kúránì lọ́dọ̀ àwọn mẹ́ta yìí alákọ̀ọ́kọ́ ń tánàbí kọsọ̀ náà ni abdullahi bin mas'ud salim àti mu'ad bin anábìdá pa àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn ẹ̀kọ́ kùránì lọ́dọ̀ wọn bó ṣe wà lónìí náà gbogbo aláǹkà kùránì ṣùgbọ́n fáwọn kan mọ̀ kàjúra wọn lọ ẹlòmíì kò rí sí pé tó wá bẹ́ẹ̀ pé sí ni ó máa pè bẹ́ẹ̀ pé sí lẹ́nu nígbà ogún ni ó máa wí bẹ́ẹ̀ bá ní kó pé gangan kò ní rí náà pè ni ó tún máa pè ẹlòmí ò lè ṣòpinya láàrin àti ìyàtọ̀ mẹ́nu sáàzá ó yàtọ̀ síra wọn tàbánkà kùránì ha ó yàtọ̀ sí ọ̀ ó yàtọ̀ sí a amsat ó sì yàtọ̀ sí a ó sì yàtọ̀ sí rọ́ọ̀ kìí ṣe gẹ́ẹ̀rí ngọ́ ìrì ngọ́ ngọ́ ó sì tún yàtọ̀ sí rọ́ rọ́ yẹn méjì ni ìkan kún ẹnu ìkan òkun ẹnu tafkhim wa tarikik mir àti mil ó yàtọ̀ inú suratul Baqara ọlọ́run ní iná ládí iná káfàrú sàwáún àríhìm a an dáru ta un dáru amlam tundir hum láyọ̀ mìíràn ọ̀tọ̀ọ̀tọ̀ ni so àwọn tí wọ́n jìndò ń bẹ̀ tí wọ́n mọ̀ alima'ir wọ́n bẹ̀ lọ́tọ̀ tí wọ́n tí wọ́n ha kùránì sórí àwọn kùrọ̀ wọ́n pọ̀ gan nígbà ayé ànábì ìgbà tó di ayé àbúbákiri inú gọ́zọ́ rídà tó ṣẹlẹ̀ táwọn èèyàn kò sí wọn wọ́n yé pé wọ́n láwọn òṣè islam ọmọ o ṣùgbọ́n àwọn ẹ̀tọ́ islam kan tí wọ́n ní òun ní ṣe ọ̀pọ̀lọpọ̀ kú òun ló fà á tí wọ́n fi wá kọ kùránì ní kalẹ̀ kó mọ̀ jẹ́ káwọn tí ń bẹ nínú ọpọlọ wọn kí wọ́n má lọ kú tán kó mọ̀ nípa àrí kùránì lódìdí nù tó bí nìyẹn pẹ̀lẹ̀ ìyàn yẹ́ ṣe bídíà ọ̀ tẹ̀lẹ̀ bí i ànẹ́bí sallallahu alaihi wa sallam ẹyọ̀kan tá kàn mọ́ wa àwọn yòókù analysis academic eh, intellectual analysis ni ṣùgbọ́n ètò lè tètè clear anábì ní aleikum bi sunnati torí pé nú hadisi iribat bónú sáríà nígbàtí anábì ń ṣe wáàsí ní hajjatul wada ó lẹ́ anábì wà á anábì bá wa ṣe wáàsí wa'adhan shadida wáàsí tó lágbára wajilat fi al-qulub àwọn kan ṣe kí ni àwọn kan wá rírì wàdámà fi al-uyun àwọn ojú sì dá méje àwọn sọ fún ànábì pé ìrẹ òjíṣẹ́ ó dàbí ẹn pé wáàsí tó ń ṣe wáàsí ìdágbére ni fàúsínà fún wa ní àsọtẹ́lẹ̀ fún wa ànábì ni usikum bí takuwa lọ ìwàtọ̀ àti ì asọ́lẹ̀ tí wí fún yín o náà ni pé ìpayà ọlọ́run ìbẹ̀rù ọlọ́run dọwọ́ yín àti mọ́ tẹ̀láṣẹ ọlọ́run níparí ṣá anábì wá ń bá ọ̀rọ̀ náà lọ tó fi sọ yí pé ìmẹ́yàṣùmínkùn ìnáhùn mẹ́yàṣùmínkùn ẹni ẹ̀mí ẹ̀ gùn nínú yín kódà náà àwọn sàábé fàṣàyàrọ̀ tìláàbá nǹkan fíra yóò rí ìyapa tó pọ̀ nínú ẹ̀sìn àwọn kọ̀wárìjì ó jáde takànrà sọ̀rọ̀ wọn kínkínní lánàá torí àwọn kọ̀wárìjì àwọn tí wọn káfàrú alìkìbìlà káfàrú lèmọ́bìnrin wà kọ́rọ́jú ánìlìwàlì yìí amòrì wọ́n pe àwọn mòmìnì kéfèrí wọ́n sì kóra wọn kò ní abẹ́ àṣẹ àmìrìlì mòmìnì nígbà náà Ali ibn Abi Talib wà qatalu Uthman ibn Affan radiyallahu anhu bẹ́ẹ̀ ni wọ́n pa Uthman wa taraku súnà wọ́n gbé súnà jùlẹ̀ wa tamassaku bil Qur'an wọ́n láwọn di Qur'an mú wà bada'u yufassiruna lil Qur'an bi ra'yihim wọ́n bẹ̀rẹ̀ sí tú pẹ̀lú ọpọlọ wọn wọn ní wo súnà láti tú kùránì tó ráwọn kankan bẹ̀ẹ́nu kùránì bẹ́yàn gbọ́ lárúbáwá jù bẹ́ẹ̀ bó bá tú kò ní bá mú torí pé ń tọ́lọ̀ ń gbà lérò ń bẹ̀yàn ànábì ó ti ṣàlàyé ẹ̀ nínú èdè tí ó sì tú sí ọ̀tọ̀ so àwọn kọ̀wárìj ànábì wá ní àti súnà àwọn àrólé mi tí wọ́n mọ̀nà àdò alẹ́ abinawajis ẹgbá súnà náà mú pẹ̀lú eyín ọ̀gán yín ẹ má jẹ́ ó jábọ́ abubakri umar uthman ali wọ́n ń bẹ láyé abdullahi ibn mas'ud ń bẹ láyé salim ń bẹ láyé mu'ad ibn jabal ń bẹ láyé torí pé Mu'ad bí 34 years ló lò láyé lẹ́yìn fatihu Mẹ́kà o ni wọ́n fún ní náà lẹ́yìn yẹn ni wọ́n kọ kùránì gbogbo wọn sì bẹ́ẹ̀bẹ́ anábì sọ kí ni anábì ní ká ṣe ká tẹ̀lé wọn ẹ̀rí anábì ní ká ṣe kí ni ká tẹ̀lé wọn ó fi hàn pé kìí ṣe bídíà ní tẹ̀lé ọ̀rọ̀ ànábì tó ní ká tẹ̀lé wọn tí wọ́n ṣe yẹn ó bá mú ẹ̀rí ẹyọkan táàmù wá lórí kíkọ Kùránì nìyẹn àwọn yòókù yóò máa gbọ́ngbùn torí pá máa ṣe intellectual discussion bẹ́ẹ̀ kí la fẹ́ fàyọ bẹ́ẹ̀ nígbàtí wọ́n wà ní ogun àwọn kùrọ́ tí wọ́n ń ka Kùránì àwọn mùnáfìkí wá ń dáṣà wọ́n ṣe yẹ̀yẹ́ wọ́n ní àwọn àwọn òtí ìrí ẹni tó jẹ́ ó fẹ́ràn oúnjẹ tó jẹ́wọ́ bíà bí àwọn tí wọ́n mọ kùránì káì ẹgbọ́rọ̀ àfá mo rò pé ẹgbọ́n tí mo sọ yìí sẹ́kọ́ dáadáa àwọn tí ń ka kùránì nígbà ayá ànábì tí wọ́n jẹ́ kùrọ̀ wọ́n ní àwọn òríwọ̀ bíà bí wọn wọ́n ti fẹ́ràn oúnjẹ jù alájẹjù ni wọ́n mùmìnì kan wá gbọ́ olóhun lọ sọ fánàbí ìgbà tó wá sọ fánàbí kí lọ́nà ń sọ ọlọ́ ní abìláì wà áyàtì ì ẹ́ wà rọ̀súlì ì tàstàzì òun látàtàdìrú kọ́díkà fárútún bá àdá ìmẹ́nikún tọ́lọ̀ sọ ni ẹ́ ọlọ́ ní abìláì òun ọlọ́run wà áyàtì àbí áyà òun ọlọ́run tí ṣe kùránì wà rọ̀súlì àbójíṣẹ́ òun tàzí òun lẹ tí ń ṣe yẹ̀yẹ́ ni ẹsọ̀ kan bẹ́ẹ̀ látàtàdìrú ẹmọ́ mú àròjàre kan mọ́ wá mọ́ ẹmọ́ mú àwá wíwá mọ́ kọ́díkà fárútún bá àdà ìmọ́ nìkan ẹ ti di kèfèrí lẹ́yìn tẹ́ nínú àdíṣ tó wá lábẹ́ ayà yẹn nínú kùránì wọ́n ní níjọ́ náà àwọn mùnáfìkí wá ń di ẹṣẹ́ ànẹ́bì mú pé ah, àwọn ń ṣeré ní ìnámọ̀ nastazi a ń ṣeré ní ànẹ́bì a ń ṣàwádà ní wọ́n ní ànẹ́bì ò fọ èsì kan ju ayà yẹn lọ pé ṣọ́lọ̀n lẹ fi ń ṣe yẹ̀yẹ́ ṣe ayà ọlọ́n lẹ àwáwí fún yín mọ́ kọ́díkà fárí tó ń bá dá ìmọ̀ nìkún lẹ́yìn tẹ́ ti gbàgbọ́ ti di kìfèrí torí náà a yìí mú àyà kùránì ká mọ̀ fi ṣe yẹ̀yẹ́ a kìí mú àyà kùránì ká pè nírọ́ a kìí mú àyà kùránì ká ṣe méjì lórí ẹ̀ ọ̀rọ̀ ọlọ́run àyí fi wé nǹkan tí ò bá mú àyí sọpófin tó mẹ́lẹ̀ alómilégún torí pé àyà kùránì ló sọ̀rọ̀ nípa ẹ̀ á yá ayọ́ annabi kúl dáhálíkà adínà ayin yọ̀rọ̀fnà fàlá ìhùdẹ́yìn ó wà ní ṣúrọ́tùlẹ̀ azab ṣúra ẹlẹ́kẹtàlélọ́gbọ̀n ọlọ́run ní nínú ṣúrọ́tùl nur ọlọ́run ní kó sọ fáwọn obìnrin mùmìnì fàlìyàgódódnà min absọ́rí iná wáyá fádnà fúrújà ọ̀nà wàlìyàdìríbnà bí kúmúrí iná alájúyúbí iná wàlá yúbí zina zínátà ọ̀nà ìlà máa zọ àrọ̀ mí ni ha ayà sọ́rọ̀tù nóòrù nìyẹn ẹ̀há yẹn tó ń sọ yẹn jìlìbáàbù yẹn ọlọ́run ló sọ pé wọ́n lò ó wá ń fi tọ́lọ̀ ní kí wọ́n lò ó fi wé ẹ̀kú ẹ̀rí bó ṣe burú tó tẹ́yẹn bá ti ṣe bẹ́ẹ̀ ọlọ́run ìdánù nígbà náà mísìlù ẹ̀dìkan nìyẹn lọ́jọ̀gbọ́n mi ní wà sámọ́ aka sun ansima ilé kọ̀nà kàṣọ́ ní ilé sáàni annotekebe fa iná ka indá sámọ́ ilé kọ̀nà ṣàrí kó lè kọ ilé infantabi ó ní kò gbọ́ sámọ́ aka ìgbọ́ràn rẹ̀ sun kò ṣọ ansama ilé kọ̀nà níbi ìgbọ́kúgbọ̀ kàsọ́ ní lísáánì gẹ́gẹ́ bó ṣe ń ṣọ àán rẹ̀ annọ́tẹ̀kìbí níbi ìmọ̀ sọ̀sọ̀kúsọ fa innaka torí pé dájúdájú rẹ̀ inda sama ìlẹ̀kọ̀ná tó bá ń gbọ́ ìgbọ́kúgbọ́ ṣàrí kún lè kọ́ ilé ìwà tẹni tí ń sọ̀sọ̀kúsọ ẹ̀dẹ̀gbẹ́ngbà náà fàntàbí kó yá ṣàkíyèsí kò fura mo wà láwọn tí mo ṣọ̀fin tó tó lọ́ngbà náà torí mo sọ pé kò lè rí bẹ́ẹ̀ ẹnìkan sọ fún mi pó rí bẹ́ẹ̀ mo ní láyé kò pọ́síbù nígbàtíyàn ò yá wèrè àkíyàn mọ́ ọ̀rọ̀ tọ́lọ̀ ń sọ́nù kùránì kíyàn ní rárá abálọ́bí mẹ̀lúdì mẹ̀lúdì kan la lọ́ngbà náà gbà náà wọn wá bẹ̀rẹ̀ mẹ̀lúdì un títí di bí aago méjì lọ́wọ́ nígbàtíyàn ò nílé lọ lé mọ́ àwọn ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ń bẹ́ẹ̀ Ah! sísọ jáde lérí ahán gan mo kàá sẹ́ṣẹ̀ nínú àwọn nǹkan tí wọ́n sọ ń bẹ̀ àkọ́kọ́ tí wọ́n sọ ní pé wọ́n ní wọ́n fẹ́ àwọn tí wọ́n jẹ́ àwọn àlejò wọ́n pè wọ́n jáde wọ́n ẹni ọ̀rọ̀ àkọ́kọ́ tí wọ́n kọ́ sọ ń bẹ̀ ní pé wà láì wọ́n sọ pé wọ́n ń ṣe bẹ́ẹ̀ mi wá jiyàn pé kò pọ́síbù gbà tí wọ́n parí ẹ̀wọ́n ní bí wọ́n ṣàdúwà ṣé ò tí ó kọ́kọ́ ṣàdúwà ní tó kó sọ ní pé ẹjọ́ ẹmọ́ bínú òun ò lè ṣe kó mọ́ mú ọmọge ní bus stop o ah! wọ́n pé kí ló jọ mọ́ àdúwà nínú kóhun ìyẹn kóhun ò lè ṣe kóhun mọ́ pé ọmọge kó mọ́ ṣe ah! wọ́n pé àdúwà bẹ̀rẹ̀ ni wọ́n ní kó sọ yìí kí ló jọ mọ́ ọ̀rọ̀ ọmọge bus stop ah. ó bá fi ìsọkúsọ ó ní ẹ má bínú àdúrà bẹ̀rẹ̀ ní kó ṣe wà láì bàbá àgbàlagbà kan ó ní ẹ má sọ lọ táwọn wá gbọ́n bí gan náà ah. òru sì ti rúmbo ló fẹ́ gbà lọ àwọn ọdẹ òmù èèyàn àwa lọ jókòó sẹ́gbẹ́ kan ẹnìkejì ni wọ́n pè pé kó sọ̀rọ̀ ó ní kóhun tó sọ̀rọ̀ kankan bí àwọn òjòjò bàrẹ̀ àmà olórin wá bẹ̀rẹ̀ ohun fún rẹ̀ ọmọge méjì ló káwọlé lórí kálukú wá mọ́ ọmọge kọ̀ọ̀kan bí bàtà wà ń pàtí excuse me dance ẹwà mọ́rin tí wọ́n ń kọ ayáta sùúrùra ìgbà tí wọ́n wá jójó yẹn lọ ọ̀rọ̀ àkọ́kọ́ tí ó kọ́ sọ ni pé ta ló ní kẹmẹ́ wẹ jẹ́nàbà ah. ó ní kí ní jẹ́ jẹ́nàbà ìwọ kí ló da ìwọ tó ń wẹ jẹ́nàbà yẹn ó ṣe bá tọ̀ ló dá ẹ omi mélòó ló fẹ́ fi wẹ̀ tí wàá fi mọ́ ah, kí lọ́lọ́run sọ kí lànábì sọ ọlọ́run tó sọ̀rọ̀ yẹn ò pátọ̀ ló dá wa ni àìmọ̀ kan ló sì ń dá láàmú torí nínú fíkíù àtọ̀ kìí ṣe ẹ̀gbin spam is not an impurity àtọ̀ tí ó ń pè ní spam kìí ṣe ẹ̀gbin nínú ṣẹ̀ríà tọ́ ìrù torí náà àwọn èèyàn kìí ṣẹ̀gbin lànàbí ní mùmí ní òní jẹ́gbin láyé ẹ̀gbin ni prostatic fluid àtọ̀ omi tó kọ́ wá sáájú àtọ̀ gangan yẹn lẹ̀gbin òun làá mọ́ tó bá ṣẹlẹ̀ sí wa bí àtọ̀ òrèké òun la fi ń tàmbà ṣùgbọ́n àtọ̀ gangan kìí ṣẹ̀gbin ṣùgbọ́n tọ́lọ̀ ń sọ ní pé bẹ́ẹ̀ ní ìbálòpọ̀ abẹ́ súnmóbìnrin ẹlọ́wẹ̀ jẹ́nàbà ìtànàbí sọ nìyẹn tọ́nà kọ́ wá nìyẹn ọlọ́run sọ pé nítorí pé àtọ̀ jẹ́ ẹ̀gbin ṣùgbọ́n àìmọ̀ kan tí ẹ̀ ó rò pátọ̀ ó wá ní bá ó yá ìwẹ̀ mélòó ló fẹ́wẹ̀ tó fi mọ́ ṣe bí tó dà ọgá ẹ̀gbin ni whereas nínú ìtàn àtọ̀ nínú fíkíù àtọ̀ kìí ṣe ẹ̀gbin tọ́ ìrù ó mọ́ àlàyé àwọn afáàní nínú fíkíù àwọn ọ̀rọ̀ wá pọ̀ tí wọ́n sọ ó pàtàn pé àwọn ṣe ògan wọn mẹ́mú mì kan wọ́n a mú mú mú mú mú mú alìmútẹ́ wọ́n ni ọlọ́run bá wọn mẹ́mú yí o sẹ́wọ̀n pé ọ̀rọ̀ burúkú nìyẹn àwọn èèyàn dẹ̀ ń hó ẹmú bá tán wọ́n bẹ́ẹ̀ lẹ̀ wà ń bẹ̀ o torí ààdẹ sọ̀rọ̀ akànjókòó sọ̀kan ni èpè pẹ́lẹ̀ orí wọn wọ́n lè ṣokò tó wọ́n òdé lẹ́ni ayé ẹ̀ ti wọ́n eh, ẹ mọ́ sí pé fún àtayé náà láì ló ti bàjẹ́ fún oríṣokò tó ẹni òkan lẹ́un àti ilé ayé láyé ẹ̀ ti bàjẹ́ àsádáhùn tó yẹn bá sọ̀rọ̀ mẹ́ fẹ́ bá lúyàn pa àwọn yóò béèrè pé kí ló wà lọ́bẹ̀ alọ́yanjú ràn ní torí èmi ò gbà pérú ẹ lè wà lórílẹ̀ àbá kan sọ èmi wá ń bá jiyàn ó dà á sì lọ́bẹ̀ wọ́n láì ó kọjá rẹ̀ o àwọn èyí tí mo sẹ jẹ́rẹ́fẹ́ oríṣiríṣiríṣi náà dẹ̀rẹ̀ tí ilẹ̀ fi wá mọ́ mẹ́sí ṣe nìyẹn ọlọ́run ṣe lọ irú ààyè yẹn èyàn gbọ́dọ̀ jókòó bẹ́ẹ̀ èyàn gbọ́dọ̀ yọ́nú sí èyàn gbọ́dọ̀ náwó sí èyàn gbọ́dọ̀ kó mẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ irú ẹ̀ pọ̀ báwọn

ọlọ́run la tẹ́ṣtẹ́rú bí áyà ti sámẹ́nà kọ̀ ní ìlà ọlọ́run sọ bẹ́ẹ̀ ó wá ní ìtumọ̀ ẹnikẹ́tẹ́ tí 20,000 yẹn wá lówó lọ́dọ̀ ọlọ́run tó gbá nígbàtí fún 10,000 ọlọ́run ní àmọ́ta ló kọkú sówó 20,000 wájú owó gidi lọ́dọ̀ ọlọ́run nígbà tó yẹ pé láyé 20,000 ìṣòwò lọ́wọ́ àwọn tó pọ̀ irú bẹ̀rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ kéyìn ó dìde kú o ń bẹ̀rí tó ẹ bá mùsùlùmí lò bẹ́ẹ̀ a ń dìde nínú àwọn wáàsí tí wọ́n ti ń sọ̀sọ́kúsọ bẹ́ẹ̀ àwọn àfáà yẹn náà níye sọkúsọ́sọ ṣùgbọ́n kò jẹ́pẹ́ jẹ́ bá ti ń sọ láwọn rẹ́rin aláṣẹ́ wà mọ̀ yìn wọ́n lórí ìwíkúwì lórí ìsọkúsọ mo gbọ́ kan nu mo ti gbọ́ ni èmi ti ẹ̀ gbọ́ rédíò gan nínú àwẹ̀ tó lọ ó ní tí ìbá fẹ́ bẹ̀lẹ̀ ohun tí ò bá mọ̀ tí ó sọ pé Ìlọrin Ìlọrin kó wá tọrọ tó wù ọ́ ah! nínú gbogbo kùránì látòkèdélẹ̀ ń bo lọ́lọ́n ti dákọ̀ lọ́rin ní gbogbo àdísì anẹ́bì látòkèdélẹ̀ ń bo ní lọ́rin ti jáde eléyìí onú rédíò onígbọ́n sọ pé lọ́rin tó bá ma tó wì ó tó bá fà lọ́rin tó kó wá tọ̀rọ̀ tó wù ọ́ amaka agaghị ana ezobemaka maka maka eleba ọla ya tụrụdanụ ụzọ n'igwe ga-ekpe.